الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار آذن الله وأجرنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أنا أوش رمضان نلمان ويقولوك في هجرية أوش نقول أوش كالوا أوش كالوا نقول nirogwagwa nyoka ihodo 2017 ratuwa ingini e akwa ni aya 195 ifi suratul baqara aya 195 ifi suratul baqara na'am أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأتموا الحج والعمرة لله فإن أحسرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الحدي محلا ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محلا فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب نعم الله تبارك وتعالى إشانة وقلعيني باوعيني وأنفقوا في سبيل الله مكوكوبية أجونا ديني أجو مدوكو مشاتكو alùpọ̀rọ̀ lójú alìkì anyọ́gbá mẹ́tàláṣílẹ̀ àbẹ̀yàkíní wáàzí àbẹ̀yàkíní makaranta ẹ̀hùn dúdé kẹ̀ẹ́kì kọ̀lọ̀ ojú alọ́láhùn kì anyọ́gbá kàdíìnì ọjọ́ ànúyọ́gbá lọ́láhùn mẹ́kọ̀ọ́kọ́ mẹ́bí ẹ̀lọ́ nílẹ̀ wà á ń fi kú fi sàbí bẹ́ẹ̀kọ́ kọ́mẹ̀ bí ẹ tó dáadí ní ọjọ́ tulukọ́nà ọjọ́ kí yá tẹ wà látúlùkú bí àìdí kò ilẹ̀ tààlùkà mẹ́kídọ́ ọmẹ́ náàdà á tí hẹun kí a kì dẹ̀lílì ukú mẹ́nu ẹ̀hùn jẹun kìtípẹ̀kẹ́ jẹ gbókẹ́ ló ẹ̀hùn jẹun lẹ́nẹ́kú yí ẹnọ́kọ́ọ̀lá ẹ̀má nọ́kọ́ọ̀lá ní ṣẹun kẹ́ gbàjí ọjọ́dọ̀ ẹ̀ òjẹun dúkẹ́ àwọn lẹ́mà dúkọ́ àwọn torí wọn tó ìgbéhọ́lá ojẹun kẹjẹ ojẹun kẹjẹ òun adúnmà ọlọ́lá sí ọlá kẹ́nẹ̀ yìí lọ́lẹ̀ ojẹun èèyàn yìí jẹ ìjídé ọ̀dọ̀ ọjọ́ kù nìkí náà jẹun èèyàn kùránì gabadíà ojẹun kì kùránì gbéjú áyẹ̀nkọ́rẹ̀jì àtúrúkà jẹ olúlúlúlù tó jẹun yá àmẹ́rọ̀lì ya ngo promise ga kan edu ki jude pa ko kolo yo ingo ya aljanna eru lina na na na na ngo yo roke hanyaji kutufu hadani wa fakihatun kathira eh wala hum fiha min kulli thamarati wa fawakiha mimma yashtahuna ama ya idu ka japa kuchaka yakawa kini eru lima ya dunga maljanna yeye ọjọ́ àkíní kúlẹ̀ márùn ti kú min hami samara ti rizkan ma mẹ́rù lè dáhùn má kú máa jẹ́ aljẹ́na kọlu ààzà lè zí rizikun náà mi kọ́ báyìí ni ọlẹ̀ rú lè kùmà kún wá ilẹ̀ kàṣà jẹ́ rẹ̀ yádùn wọ́n àkíní ujẹun kí adọ̀lá sí ọlá mú nẹ̀tù lè pa kóṣáká sàmẹ́rù lè ujẹun kí adọ̀lá sí ọlá mú nẹ̀tù lè pa kó sàmẹ́rù lè rálẹ̀ lè ẹ̀rọlílẹ̀ àbíwàgálà àṣàgbé yá ayé ìgbàkó náà ṣọ̀gátà máa dùn yẹ yìí ẹjí ní ṣọ̀gá máa ọ̀gẹ̀dẹ̀ wọn ajakunlẹ̀ máwẹ̀ náà yẹ màmá lè mú káyọ máwẹ̀ náà yẹ ìṣípàpà wọn máwẹ̀ náà yẹ ẹ̀ because màṣí máa kí ni yín òye wọn ìgbà ayé wọn náà ẹ̀ka nọ̀lá bí ọ̀la tó iye yẹn wọn ẹ̀rẹ̀ ní máa ṣàkàmúdù ayà ní wẹ́lí lí ìnálùkọ̀ yákẹ́dọ̀ olólè a máa ẹ̀rọ lí ìkónẹ̀dẹ̀ olónú ṣùgbọ́n ní abdukẹ̀ṣẹ́ ajò mẹ́tánẹ̀ máa kọ́ ọ̀gá ọ̀páhún ní ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ́n kí ní ṣùlàkọ̀ yẹ ẹ máa lójú ṣe ní kẹ àwọn ẹ̀wọ̀n yẹ lẹ́kẹ̀ wọn ọlámọ́lá kẹ kurani yẹn ni ìjẹun dúkù ajẹjẹ ìtúpẹ̀tùrúkẹ́ turuke wọn yìí kìí ṣe fáàtì lẹ́ẹ̀ yìí kìí ṣe protein lẹ́ẹ̀ yìí kìí ṣe carbohydrate lẹ́ẹ̀ yìí vitamin le ìjẹun alụta alóta àwọn ọ̀làwẹ̀ yìí kọ́lọ́ kìí àyìn àṣì ọ̀mọ́ torúkẹ́ hùmà yìí dúkì múlù bẹ̀kú ẹ̀dọ́ ẹ̀yìn àṣìdẹ̀lì ilẹ̀ alákọ̀ọ́lá rẹ̀ yìí olólo olólò ń tọ́ kò sí gádẹ́kùn máa mọ́ yìí ẹnẹ́dún ní kàkí ní ó sì gá mọ́ ìyádọ̀lá fi ọlá mi rádá ọ̀gá ní ajẹ́wọ̀n igi àwọn máa mọ́ yìí igbó sì mẹ̀sí bá wọn ọkọ̀tọ̀ ẹ̀ adìhá yìí ọkọ̀tọ̀ ní igbó adùpa bí ẹ̀ ẹ̀hùn lẹ́nà mọ́tọ̀ àgbádù kùmàjá lára abájọ ohun ma ń wọ́n yìí àmọ́tọ̀ dókè ẹlẹ́ kùmàjá ń kókò ara lè ó yí ilé máa ń gbígbó àmọ́tọ̀ dókè gbọ́gbọ̀n kó máa ti kọ́ sí bá ó yí ilé máa ń gbígbó máa ń mìtọ̀lẹ́sọ̀ máa ń mìtìramadọ́ọ̀ àmẹ́hùn lẹ́kùn máa ń wọ́n yìí ya adịghị anyị nwekọtọma ena-edugide ya nwele ije ka ya ka e ya nekelekwu odu eka gịnị wee kpọle eneke aghọla nkwa abịa anyị adaghị ọjọọ na ehuna ọjọọ akị n'ime chidelili halakọla men elmoto gide ya mọla ede atịgo na kimedụkwa latulukubi aidikum iletafrika ọjọọ akị medo menye akwụkwọ anwụla men ọdọ emu negi n'ihu keke nanị turukumeda bi n'omu na ya tee Ekwọ na ene gi nele ke ye ngi imulu abema abeki mulu abu ne mati upaba madudu eke ne ki kpone khata mistakenly enya roko di ara kumi dili ngera uyele leke kwa yi era kumi dili ra takma ma ko e mi kera kumi ra yele ki ene ki toruki ma ṣe àti níwẹ̀ gbójúgédé pani kì mú dé ẹnkù ẹ̀kìdẹ̀ lílì ń kà ẹni lẹ́yìn akọ̀nẹ̀gẹ́ ẹnumoto ẹ̀tọ́ bá tí kìkẹ́ yẹn àtẹ́ntì kọ́t ẹ̀ má kú mọ́tò láì pásíjà dúpa ẹ̀rí dẹ́ àwọn abọ́lẹ̀ pàkóṣaká ṣe kẹ́ ìdẹ́ ọkọ̀ abọ́lẹ̀ ìdẹ́ àmàrà àtàkàdá àbújá skulu uh, uh, federal college of education ní kìdọ́ abuja zubako kìdí zubai ọmọ ń àtàlẹ̀ dá ṣùkọ́lọ̀ ìwá ní mọ́tò mọ́tò ń hún ẹ̀pá mọ́tò ń hún ẹ̀pá ijọ́ na abuja mọ́lẹ̀ ọ̀nẹ̀kẹ̀lẹ́ kí mọ́tò ń dúkọ́ ẹ̀nẹ̀kẹ̀lẹ́ lẹ́yà náà òun kìkó nẹ̀yìn ìrànú torí tí òun yígede panu ẹni ilẹ̀ òun ọ̀rá ọgbà mútí òun takò òun padà ìtùkọ̀ sì máa ṣe fọ́ọ̀tì òun ọ̀tẹ́ máa lọ́kọ̀ lọ adé ọjọ́ ọ̀nà nù tẹ́lẹ̀gbà fún àwọn àjọ lẹ́ka ọjọ́ ọ̀nà kẹ́ àbí yẹ ìmọ̀lá ń pẹ̀rẹ́sẹ̀ntì ní àbò fámìlì ìbókù máa nù ní ìmọ̀lá ń dá ń mọ́ yẹ́nu kò ń

tụdala ọkọ di ya enene ma hulu onwe ara madami malimi ma ma ọkọ di ya le ọkọ di ya ìgbàlẹ ma hulu dábẹni àkọkọ mílíọnù méjì ìyọkọlẹra ìyàmú ìkún àbò fámìlì àtìtọ ọma àwọn ọmọ akọ ẹnẹlẹbi gbodú kùmà ti skul alo gbogbo táwọn máa ní kí certificate èyí dìgírí ma yóò ń múdọ̀ ẹlẹ́gbà òun ń múdọ̀ ẹlẹ́gbà òdú yẹun kùnùbìlẹ̀ láàyè ẹgbẹ́gbà kì í yá nọkọ̀ òmúnẹ̀ yóò ń múdọ̀ ẹlẹ́gbà ẹ̀mdà ọkọ̀ òmúnẹ̀ ní adù ẹlẹ́kọ̀ ojúun turukiwe na kànyàgbàdé òǹkọ́kọ́ bí ayá nẹ̀ àmá ìyá àmọ́ ma gbogbo atú gbogbo atu taka mọ tọkọ ní kí ni ma yóò máa gbùdó ilẹ̀ òun gùnugùn ìdí ìjíjì gbogbo akẹrẹ bí i ni oyo nẹ̀lẹ́ kì ná ohun kì fa ẹbá ẹgbàdó kì gbọ́ ọ̀làlẹ́ aka ẹni ẹnkùn ẹ̀hẹ́ tìtù lè ọ̀rá ihun sí náwó ẹ̀hẹ́ bí i ẹ̀wọ̀n lẹ́mọ̀ abayo enike guda bena akinika ni abi no konwe ole yeun se yin amune aye mi ma aboku ma no ko ama no ko yale ama o kika do hada ma ka mune do ama ru tuwo ki ma kiyo gba ama ngo we ngo pa ma ngo hu ne ngo pa ma o ko ka gene ki aka da ma o ye police ngo ma mu ma nya i e lawyer la against me ki aka yo pa mi ili kpọkọ bí ẹni lọ́yà kí ya mda ja gwani ewo meti meti oduru kudale amune bo yo ma tu ko yo be ba ni ayo ba ma tu ko yo na ya se tu une yi ase o de tu no bi cha le ki cha ki ko le ne ki ne ne ki ne ya me ene ka gba ya wisdom ni wo yi du ki de yo format àmà àtúkọ̀ ọjọ́ ọdọ́mọ bẹ́bọ̀ àdọ́mọ máa àtúkọ̀ ọjọ́ ọdún ọjọ́ àkínimẹ̀ nọwọ́ ìhọ̀rá imẹ́ ìhàlákà òṣìgá ìmọ̀ àdàtígbó ìmọ̀ ya àhàlákà rá ìhọ̀nẹ̀ yíkù ma wọ́n dọ́kí gogoro ibá ásìdì gidi gogoro ma ẹbẹ́ ìṣẹ́lẹ̀ tẹ́ńgà ma ohun ma yóò yíhun yọ àmá bi ama bí àmá ṣèwáyìí aṣíwájú kàlẹ́ àmẹ́gbogbo mẹ́lú yìí àmẹ́gbogbo mẹ́jì adọ́lé mẹ́wàá mẹ́jì akọ́lámẹ́ alágbọ́nẹ̀kẹ́lẹ́ tààlà lọ́rọ̀ kàtà lólu lójí torí gbogbo kì á mọ́ ìtìṣẹ́ wúyọ abẹ́nẹgẹ́nẹgì aṣọ̀gbówé níyọ gbogbo kì á mọ́ ẹ̀m kàkàkìdẹ́ ipá kì a tẹ̀lá màá ní ya yá yi. ujeun duka je ki ahalake e ma kini ẹ̀yin wọn jẹ́ payá gẹ̀dẹ̀ ọjọ́ àti wọ́n látún kú bí àìdíkún ilẹ̀ tààlùkẹ̀tẹ̀ mẹ́kí dọ́ọ́ mẹ́nàdà tí kí ṣẹun dúkìá jẹun mẹ́ àhàlákà speed ẹjọ́ nà kẹ̀ númọ́tò ọlẹ̀ ẹ̀dùwà yìí ṣẹun kẹ́ accident ní ẹ̀kẹ́ lùkú ó dú ẹ̀ dé ma kpọla ma ke 120 ra iradan to iragbeun ke 140 ra iradan emda ligwo meka aka idu e te ligwo meka aka idu e tare ba abi ko abi je lolo o e ke igbe E tikidu e ko nge lolo ede e ma mu ne ka pa e ede gbo nge ralu mẹ́rọ̀lá mẹ́kwan ọgẹ́lẹ́tì màṣínì kẹ́ẹ̀lẹ̀ ọmọdé gíní ẹ̀bọ̀ kùnmọ́ ní màṣínì dábẹ́nà àkú màṣínì máa nínú ìbírèkì náà bá dábẹ́nà àkí màṣínì máa nínú ìbírèkì náà bá àjọkòjú lákẹ́ náàbọ̀n àtó yóò ká kọlà yẹ́nìí àmẹ́yà àdúwáṣe àmọ́tẹ̀ gíní kàmẹ́yà nù màṣínì ìgbàlẹ́ yọ́nà náàbọ̀gẹ́rẹ́ ibúrúṣù kọ́lọ́ọ̀nù àbábá gíní náà

abeki bɔmbu ɛdutɔla ɛnya yi bɔmbu ta wɛ leku lebi bɔmbu amuna leku lebi bɔmbu aya kede ŋa dzi ma ko ŋu wala tuluku bi aidikum ilẹ tahluka o yà fún mi dɔwɔ mɛ si dalili wuku mɛ nu saka tu dza ya wɛ kpamu na anya dza wɛ tu ka aboku yɛ anya dza yi ama ati bi ɛdzɔ abeku ma dida bɛ wata. wee kwa ma dị ya enwụ ya ere mụ ya ka enye ajụjụ aleba ede ya na di ya ọla ene ọla akpaghị dukene ene gwa yoyi wee kwa ma ya ebu ma jọ ọka ụya kenegedu kwụcha aka gị a chekwu shi gbere ya ma ma mmeghe a wee Ewudu dúó kì í jẹun má màmá mẹ́gẹ̀ ní kẹwùrá ẹ̀wù yàdù ní ẹkùn dága nì kẹwùn á pà mẹ́lẹ́ ẹmà kí ni hìn máṣà kí wọ́n nọ́lá ọkọ́ṣẹ́ kọ yọ́dún ẹ̀rẹ̀ yọ́dún kọ́ṣẹ́ ọmọ ina ama tukọ jẹ òyàyọ àpà ìdàgbàjá àkàjọ máa ti yọ pa fúnṣẹ́ ká àlúlí kàtí lè káwé ní kàkàkìlẹ̀ ìbá ó lè mẹ́jọ náà ìyẹ́ mẹ́ka òmú ìyẹnì múnẹ̀mú rẹ̀ nù ma méjú dọ́ọ̀jì méjú tapi rọ́tàtẹ̀ rọ́tọ́gani àbẹ́kọ̀yọ́

ìdábẹ̀nẹ̀ kọ́kọ́ àmútò ẹ̀bọ̀gẹ̀ ayé mútò yáyé fíìmù yáyó kì máa ṣe yóò yáyó ṣoṣí ní lọ́gẹ́nẹ̀ lẹ́yìn dẹ́ so àbẹ̀kẹ́nẹ̀ jẹ́ àwùkú ó nẹ̀ dé ọkọ̀ ẹmú òkú ọkọ̀ àtánẹ̀ múrọ̀ kú ọkọ̀ dé ó yálè múrọ̀ àtánẹ̀ àmọ́ ọgẹ́lẹ̀ ló wàkúṣà káàkì fíìm tìrìkì ṣe yìí ìṣe ríìlì ṣe ní tó tó dálẹ̀ ó nẹ̀ kí dọ́ ọ̀hún àṣìṣẹ̀nẹ̀díyà òkú nù

omi ma lè ní ihe anyọ amụna akíkà gí ni uwe tígbẹ̀kẹ̀ ẹ̀yìn hajj gẹ́mẹ̀ amúnà àwọn kíkọ̀ gẹ́lẹ̀ wọn tàbí ohun ìdùnnú gẹ́dọ̀ máa fi dùn ìtúpẹ́ ìyí tó dọ́jọ́ nù ọgọ dábí jọ gọ́hùn dú máa lè mẹ́ tígbẹ̀kù máa hajj hajj to da ala mun gunu ga anyi haji to haji la inyo to di ci to do jongen wa timul hajja wal umrata lillah mai haji pe ko mai umra me pe ko fa in uhsirtum mamda umeda hi mo maje o meku meku daba wi maka o maje o meku meku kolo maka kolo haji ujin o ko ga zamena dibi kujate ama kafiri ma ama pa ma ma dahi ma je ma ma wuda ba ma ka ma ko kolo ko kolo yo ma ujin abe ko ma wa ci ci didi min Allah ya ni tan ko ma o medahi fa mastaysara min al hadi to yon du ko jolo la o me ko ya me ngo hada ya okulu abe akini rakumi yidu ko jolo la o me ko me ne me ya o do ha kuma mu du ko ko la haji me ko jima wala tahliku ru'usakum meluji me lan jog me ci haja ba ki umra meluji tan hatta yabaluga al hadiyu mahilla be ke gba me ni ke me hade ya me ku me ne ya ne ugo bitu gba ma den hade ya do hale me ne ya ogwugwe ne ka ake ha ji ma egwu mgbe m daalụ jitan shide gwa mmemme nwa ha dị ya mekwa mmemme da adọ ha famin kana minkum maridon ene dugide ume ko ga hu muke acho ga aw bihi adam ra'sihi abakini ilo yun yo ga ne ilo yun na kaya uti abeka pa sini do yun lo o yin awon tabale tabale ya di haji won yo akini akpala gị adịghị anya mmanya ọga gị adịghị anya egige anya alụji ba vide ya tumi siyami enye adujenwu enye adaleji enye adaleji gbọle ọwọ moyi elela emde anya agaleji kedu gbọle ọwọ awu sadakọti abagini enye achi sedeka sedeka letujenwu idun alụka mụ na gwere abụ na eme gwa enye adujenwu ma je Awụ nusuku abakinihi ẹ̀yìn adẹ́la ìdọ́fà fọ ìdá àmìntùm àmẹ́hùn mẹ́ta kò nẹ̀lẹ́ kí dúgbọ́lá ń wọ́n rẹ̀ alẹ́jẹ́jì sẹ́dẹ́ka ìṣe mayẹ̀hùn mayẹ̀ òkúlé dọ́ha wẹ̀dú kẹmú yí ẹ̀lá la lójí dán kẹmú yí lá abẹ́kíní ìmásùgbẹ̀kẹ́ ẹ̀dọ́ ṣìrùdó àwọn yọ ọ̀gá pé hàn ohun ẹ̀yìn arọ mẹ́lẹ́lẹ́lẹ́gì ọ̀nà mẹ́talẹ́ ohun tó kó lé pa alìyéjì àbẹ̀akíní sẹ́rẹ́ka iṣẹ́ fọ̀ ìdá amíntùm ẹgbàdó kọla mẹ́ bọ́ kùjàkìdàgbàdé àmẹ́kọ́màkáfìrí má dọ́mọ́ rẹ̀ ẹnẹ́ kàmàdọ́ àkíní káàbì ọmọ ujúra abdullahi bin makal ba yanihi ungan ya karabi kabe ba ujura yin masallaci kufa ungan tale ne ne uji min siyamin aw sadaqatin aw nusuk ungan tale ne ne uji ya laga gini en ci mana muta yana wala ko ka kere ba unga do lin tuju mu nabi sallallahu alaihi wasallam amina na àmà ọgọ́gùnmọ̀ akínihì ìtẹ̀ pé yóò jíun tàbálì àmà pa ó jíun ẹ̀tùtù ti ọlọ́lá gbogbo wọ̀lùkù mẹ́lù yẹ tẹ̀ aláwọ̀jẹ̀ yìí iná òun àgọ́ àti ìlú ma kuntu ara balaga bika hada yenihi abụ enwe dole ekwu ngalire gị wekab enwe ngali olere yiwe lili gbogbo ka eli rana ogenegide ilu wekwo na ole dị ka ịchọbata nwọbata iwe li gbogbo atọ ome ogenegide yi ha ma tejidu shatan e, enọkọ ele nwe ọrịa kedukwanị ọgọ ka iwo dị abịa kụkulu enọkọ ka ela ka ekpanụ turuke ñaalu ji lan ya la yeto ngeen noko ngala anne yeto sum salatata ayyam bakay anya yale ji meta gin e ale ji meta ji e amuji ela aw atim sitata masakin abaka gin hi e duje ngene me faje ku ya meno bata likulli miskinin nisfu sa'i min ta'amihi ẹni ọba ta dú na òyẹ múdù méjì ẹ abánilẹ́sí wáhálì kìrásìkà ẹ àmójì ẹ̀lá yẹni fọ̀nẹ́sẹ̀lẹ̀ fi àkọ́ọ̀sọ̀ yẹni tó déhùn kéèsì ń àmẹ́dà kẹ́dẹ́ ìrọ̀lú káàdì ọmọ ọjọ́rọ̀ àwọn akọ̀lá yẹni tó déhùn àmẹ́dà yìí kẹ́dẹ́ ìrọ̀lú wọ̀hí alẹ́kùn àmà ọgbọ́dún mẹ́pàkútáká ẹ àsukọ́lọ́ ń àmẹ́ Mm, ya mẹ́rin rọ̀ ogún tó déhun ẹmúdà sí kọ́lọ́ náà mẹ́rin bọ̀bọ̀. chukulu, alẹ́ ẹni jù dúdú kó nẹ̀ adùsí ìdún ọjọ́ ṣòkolo ẹnẹ̀kì máa náà òkolo ohun ajálégi mẹ́wàá tẹ̀lásẹ̀tún fìlà hajj wàtàbàátún ìdàràjáàtún mẹ́jẹ ẹ̀ta ìgbàkùnmẹ́dé hajj mẹ́ hajj bí ẹgbàkùnmẹ́dàbí oyin tó àmúdàbí akẹrẹ báyà fẹ́ ìdá amíntum egbado kola me boki hanyu ma danege ni makazuri kuma hana me kuma mani kidaba makani mango hana mege ni so fa man tamata bil umra ila al hajj ana duki ti haji tamattu i haji haji dane ki hadi haji eh haji pai umra dama amma i umra ci girdu i mi harami ngoja ne taki toro haji ola meta nji ifradi domo kiran domo tamatu iya domo ifrad siga gini haji ke tinga wati ifrad igide ci anwa il haji de ifrad ki haji ke tinga wati imu di ifrad ngati ne kece enike ja kuni bojo kuma kini owili botona take chana kolo haji ifrad ọjọ́ mẹ́ẹ̀lú ẹ̀kọ́lọ̀ ifrad ẹ̀kọ́ yìí yóò mú tẹ́rù ya ọjọ́ kùmọ̀ àká rẹ̀ ẹ̀mí ha rẹ̀ mi ẹ̀kọ́ mú arafa ọjọ́ àrẹfà ẹ̀yà mútẹ̀wọ̀ àrẹfà, ẹ̀kọ́ àrẹfà ẹ̀lẹ̀ tí ọjọ́ ala aliti mina menye ahọọchi mee ahọọchi mina edojikwa ọmọ emenwerudo ha edojikwa mina emenwerudo ha eazikirikulu amụkọrọ ha jitakwa amenwegide ike uche eyi sefa akpa emerụa ile ẹgbàdú ìwé kùmátúkọ́lọ́ hajj ẹgbàdú ẹnìkẹsí tọwáàfì ẹgbàdú ẹnìkẹsí tọwáàfì ẹgbàkẹ̀ náà wà bàbá ẹ̀ṣì tọwáàfì kùdùmí ẹ̀dọ̀ ọ̀gẹ̀dẹ̀ hajj ẹ̀jì tọ́wáfìlì ìfáàdà ẹ̀ àkójí kẹyà ló ti yín ẹ̀jì tọ́wáfìlì wọ̀dá tọ́wáfì mẹ́ta kò máa ti rẹ̀ àmáyàrí tọ́wáfì mẹ́ta gẹ̀dẹ́ bá èyí kì a ti tọ́wáfì min

فمن تعجل في يومين فلا إثم عليه وكما يدوش يومي أي كولورو أي كوجي أما رمي أغو إنو لبن ومن تأخر أي دوش يومي كتاهم تاكي كولوجي ولا إثم عليه لمن اتقى يعني لبن ألوك ما شكولو هاجر وكما متاكي ومن يدوم غايري ألوك ما شلقلون تاكي ما أبو دو يدوم هاجر وتتو أمير هاجر من بتاكي شكولي يعني wẹ́kẹ̀ mú yóò kẹ́kẹ́ wẹ́kọ́ láwọn ẹlúgbó amíru hajji wá ẹlẹ́kùn màá dúkẹ́ amíru hajji yìí láti tó àgẹ́lẹ́ àgíní ìyọ̀nwó nẹ̀ kí mi kọ́lọ hajji kọ́lọ amíru mọ́ wẹ́ni kẹ́kẹ́ dọ̀nà àgíní amíru mẹ́ni ẹ̀yà lẹ́bọ̀ amíru hajji mẹ́ òun ẹ̀yà lẹ́bọ̀ kírọ yíye yíkà ní yíò bẹ́ẹ̀bọ̀ ma yá yí hajji tí ma mú jìdá onye ma ní hajji torí ma máa tukọ́ ṣe hajji kùmọ̀ sí nínú na kàdọ́mọ́ yé kùmọ̀ àkọ́kọ́ àrẹ̀fà yìí ọjọ́ lẹ́wọ̀n òun adára fúkà túbí àti bí lè yìí kàyẹ́ kété nà mẹ́rin ya ara yìí na àyíká àmẹ́ ní ya haji kuma aka yi bahun shi arafa yau wai ma kike arafa ta ne dai abu kuma ki haji ta ene ka da mo ya de jiji e alika me aka arafa tu ile ka nge jinga me ategu ene ka ke tegu tu o ise ma tegu u da go mo ama ero wu me yo yi ene du do da anwo e turu kem tegu ata tewu turu kem wa n'e. mane e ayo ga anya tegu kenya mu tegu kem wa go mane go di me se ba to go le yi ere wole ma ha jọ gbogbo gbogbo ẹ̀ngàdúkì gbogbo wole dágbé bá àrẹfà máa dọ̀ gbogbo ẹlẹ́ngà mọ́lẹ̀ kó àrẹfà ìlú máa nyá tọ ẹkú máa hàn ọtí ọwà zóòrè àṣẹrẹ ọmọ ọtútù ìdí máa kó dàmá máa àṣẹrẹ dàmá máa ò

ohun mẹ́ yá kí mọ́sílẹ̀lẹ́fà yìí mẹ́ àmójídà kọmọkùnmẹ̀ yìí mìíná mẹ́ mójídà kọmọkùnmẹ̀ yìí mìíná tọ́ ọ̀ọ̀lẹ́ fìtí mẹ́wàá kí àdúrà fìtí múnẹ̀ kì dọ́mọ́bẹ̀ kí ohun rọ ohun máa rí kóló ẹgbà dúkẹ́ àárọ̀ ìkóló méjì ìrọ̀ yìí ìkóló lẹ́kùn máa rọ ibi àṣòkú tí ilé okuta rọ́nú amu nìkan ẹ̀dú kí ne, enu okuta amú nìkìí awó nì ẹnu òkúta abánilẹ́nu títí pé ní alájíkà yá mú òkúta jamratu la eh, akọba jamratu duniya jamratu wusta ame ŋa ŋa ŋa kuma de kolo mɛ talɛ de wɛgede yu ɛmɛ yɛ do rɔjɔ mi yi wɛgede yu o ka dɔn ŋini ɔna yɛ dabi aro mu nɛ ɔtɔ na yɛ aro mu depending on alu kuwa ti ni re wɛ lɛ ɔyɔ akitsɛn ki wɛgede tɛmɛtu yi ŋa eti ame hajj sɔla mu nu yi ti kaka kɔ ayi ọlá mẹ́ta ìfúrádù kìránù tẹ̀mẹ́tù ìfúrádù ń akọ̀lá ń alùpùpù ajílẹ̀ rẹ̀ ìfúrádù ti kàkí ní ẹ̀mí ní adú ẹ̀yìn àti hajj hajj lẹ́kẹ̀ẹ́tẹ̀kẹ̀ẹ́ hajj lẹ́kẹ̀ẹ́tẹ̀kẹ̀ẹ́ òwe ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́lẹ̀ ọkọ́lọ́ ìbáda kìdé hajj kojú mọ́ ẹ̀mí hàrẹ̀mí kó ìwàkùnmọ̀ akọ́jọ́ àrẹ̀fà bọ̀ náà ẹ̀mí hàrẹ̀mí ẹ̀kọ́ ọkọlọ ẹ̀kùjí ọjọ́ wọn ọ̀ ẹ̀kọlọ ẹ̀kùjí àbàkọ́jẹ́ kéjọ wẹ́kẹ̀ àmúdì kìránì ní ẹ́kẹ́ kìránì a umura pa ẹ hajji ní kúrò àmàlẹ̀ ẹ̀mí ni a hajji dú ẹ̀mí ni a umura dú dáàmà àmúkọlọ́kù màcáṣe umura yìí àmúkọlọ́lẹ́bìtì màcáṣe hajji yìí akpẹ́rù gidagba dé ukọ́rọ̀ kpai umura olólóòtì ní akùnmádù yìí mayu édágó kùmà ń yádágó àrẹ̀fà yìí ni a ẹ̀yìn ọ̀ ẹ̀ṣì sọ̀fà kpáyé márùwà ẹ̀lùlẹ̀ àgbàdì mà bi ẹ̀ṣì tọ́wáàfi àmọ́ ohun dú kìtìkọ̀ kùmà ṣe hajj lẹ́ òun ẹ̀ṣì yìí àmọ́ àyìn ní àwọn òun wege ya ci tamatu yi nga ce yi kuma do tamatu yi shi ka gini emi ni adu ei umura ci emi ni a umura adu ei umura ci e otu haji ogo bodu ma ku takpa ti makalo ma ma ku takpa e ba okoro haji watan e nke ni ki ci ti umura nge ni ki na ti da gbe gba wa. koro haji anyawa so turale bodu ma ku takpa lo koro haji ka ma ti. kí a túpẹ̀ ńgá màkà máa ti ṣìtà má tu ì ó yí lè bẹ́ẹ̀ kò máa dé má kàkì sọmọ́ ṣo yìí ma kọ́lọ̀ ha yìí máa ṣe a ṣe àmì gọ́ọ̀mẹ́ntì top gọ́ọ̀mẹ́ntì ọ̀fíṣà ọgbẹ́ kò máa kó yá ní nàìjíríà kò máa ló tẹ́kẹ́ṣe ha yìí tá a má máa nẹ́kẹ́ṣe kìránù máa nẹ́kẹ́ṣe ìfaradì máa múlẹ̀ ẹ̀yà safa wal marwa ẹ̀wọ̀lẹ̀lẹ̀ àgbàdìmá ẹ̀lú tí muzdalifa ẹkú muzdalifa ẹwà lè ti mìíná ẹ̀rì kóló àmẹ́hùn dúkùmá ṣe lẹ́kọ́ kọjáká ẹ̀kí àmá àrẹ̀fádọ́nù ẹ̀ àmẹ́yìn gidẹ́ ìṣe ẹgbàdó ẹ̀adẹ́kù labaika allahumma labaika ẹdẹ́hùn gbogbo kẹ̀ owó ọjọ́ méje ọjọ́ mẹ́ta ọkọ́lọ́ lẹ̀ jẹ́ mẹ́ ọmọ rẹ̀ tápa mẹ́ ìyí ni ọ̀nà ọ̀tọ́ náà kẹ́nẹ́kẹ́ àmúkọ́lọ́ kàkàkẹ́dẹ́ ìkẹ́ òkè ọmọ rẹ̀ ìtápa mẹ́ ìyàyà ẹ̀ àmì hàrẹ̀mí ẹwọ́ ẹmukójà nẹ̀ ẹmí hàrẹ̀mí ẹwọ́ ẹmukójà nẹ̀ ẹ̀hùn dúkùmàdú fọ̀ ọ́ngẹ́nẹ́ kìdí hajj yìí ẹ̀hùn lẹ́mọ̀ọ́tsẹ̀ lábẹ̀ ẹ̀kọ́ ìwà lẹ́tọ́gbà lómi gbogbo atu ẹgbàgbọ́n akínní ma ya acha na ọkọlọ ha ji dabi nwomi ha remi kwenye ala keji enwe cha na ọkọlọ ha ji echi umra eyachi ha ji ama egwukwu egwu ejane e pee take dabi nwa dị na ya ha ji echa na ọkọlọ ha ji tayele madu akini akini al hajji um ji ji tọfọmọ sẹ́sẹ̀rọ mi lọ́láàdì ẹ̀hùn tó kọ yọ lọ́la wẹ́pẹ́ ẹ̀hùn hadẹ́yà ẹni kípa tọmẹlẹmìẹ́jì ẹ máa nọ kọ́ kẹ́ẹ̀pẹ̀ hadẹ́yà ní ẹ máa nọ kọ́ kẹ́ẹ̀pẹ̀ hadẹ́yà ní òtí láàrìtí ẹlùkúrú ọ̀mọ́lẹ̀ ẹ má sì nípa máa yẹla òun nínú olúkì yẹmi apani ẹ ilẹ̀ tí kọ́lọ̀ ẹ yọnu ẹ àyíhájì eyi ha ji ujo nke eje ma achachikwe ma akwụnye nwe omi tee mọ, hòtẹ́lù tee ẹ̀wú so wen ilọ̀lẹ́ ìgbà gini wò náà lè yí kù náà háyà alùpùpù ẹ̀kọ́ mi alò máa dè yí mú ẹgbùkẹ́ ẹwú ọmọlẹ̀ ẹn kù ányá dọkọ́ kọ́ àjò kẹ́yìn adọkọ́ sì kù ọmọlẹ̀ òun jẹun òun kẹ́yìn àlàyé ányá tọ́ yílẹ̀ ìtukọ́ ìtsọ̀ ọ̀dà ọkọ́lọ́ hajj do àkàkẹ́ làmẹ́ yílẹ̀ yìí ẹni hàrẹ̀ mi ẹgbẹ́ mi ẹ̀wọ̀n lùkọ̀ ìhùrù ọmọlẹ́gẹ̀ ẹ̀mám dà nẹ́gbẹ́ mi ẹnìkì là ọmọlẹ́ ẹ̀dà ẹ̀dà canvas abẹ́kẹ́dà bùtù ẹnẹ́gbẹ́ mi ẹ̀yọ ọmọ ẹ̀wọ̀n sùkọ́lọ́gẹ̀ todo amuru sheli wa kana ja haji iya nye da yaren beke da silpas ma ka silpas da ki ma ohun àdó ẹ̀dá sílípàsì rẹ̀ ẹ̀dá kíkún wá lùwé ọmẹ́rẹ̀ ọmẹ́rẹ̀ òṣùpọ̀ náà dẹ̀ rẹ̀ kọ́ àrọ́ níhùn tẹ ẹ̀dá ọgẹ́nẹlẹ́ ohun màlábẹ̀ ẹ̀kẹ́ náà ìdábàṣe kúfì ẹni nẹni àníbi ẹni ẹni dúkìá múkì ayá ní kúfì bá lábàlùkì hadith anna alaini ene gi malle da silpas gi akunyeren um ma do da on turiki ne da kufi e anya nye da kufi le yenu weke ma te un koda bote turiki mu do di ki enya ne osu amado oyo oyo kuku no ere ibada le da silpas ma la pene afedu kuma uga oga he ka ne jogide ene du ci haji ọgá ẹ̀ka nẹ́jọ gẹ̀rẹ́ máa a àwọn ẹlẹ́ máa nẹ̀rù ukwu ma ń yíò umra ihram gẹ̀nẹ́ ukwu ka dọ́gá ní ókàdá tẹ̀ ẹmúkàkó láàgó ẹ̀múkàkó bọ̀hámá kó káyọ̀ ha tẹ́pàmẹ̀ alùkùnmá ti yí lọ́mọ̀ ẹni ní ọgọ́ sẹ̀ràwíl gbọ́ọ̀lọ́ àbẹ̀ká pàǹtì àgó ẹ̀jì gágágágágágá ẹ àmìyú ẹ̀kọ́ ànẹ̀bẹ̀ ọdúnkẹ̀ lítẹ́ ma wú nẹ̀ta ló gbélẹ̀ ṣẹ́gẹ̀ ìyìnà tí ma wú nẹ̀ta lọ ẹ àbútabútse ọkọ́ kìbẹ̀ wà ṣe nẹ́bẹ̀tẹ̀ yìí alùpùpù nẹ́kẹ̀lẹ́ kó nóbulẹ̀ kìjàmàdàmáyọ́lá máa yọ yìí kò mọ́lẹ̀ take ekibobula e keje akibobula keje ami so ya emu e su kolo haye pa mi dudu ma da de italy daligi awu bi eyi kebere anibi abe boyo mo ba ma do ti yinu ya nibi mamdu kuruji ma do ti ya nibi mamdu kuruji ami so eli idiligi awu bi eyi uyo meta e ere

ina ma du ekuma kunu je kunyi kube kuma cha dua wasila de do do yo dua kini ma chi wasila edu ne chi wasila edu ne chi wasila chika kini ene ke gwa kini ije peteli ehi biwe imaja ka fi imda ku eli jugidi ohun ije ne ke akola won jo ko ya gbola ehi biwe boko bojo kiri ko imi so ekpone ochezi maka gito eyemole meyemole mebu achadua abe nga mochugboko ya gidi mechadua nwa so wee adomo ya achadua imdachi ka aba nga eka hun tudale chem ke mano kokolun famele mi jid e mano kokolun fasiyamu thalathati ayami fil hajj egba ke di maka omo ejale yi meta o sab'atin idha idha raja'tum e amoyida unyi e anya yale yi meji alẹ́jì mẹ́wàá ọ̀gẹ̀dọ̀rọ̀ mọ̀kólóyìn ẹnẹ̀kì máa nọ kọ́ òní rẹ̀ alẹ́jì mẹ́ta maka alẹ́jì mẹ́bi ẹ̀bàkẹ̀ yóyin tílkà àṣẹ̀rẹ́tún kàmílà ẹ̀wà ìpẹ̀kọ́dọ̀mọ̀ alẹ́jì mẹ́wàá ọ̀gẹ̀jì ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام متوليك ما كده شبو أبي وما دو دنيا مكان أنا لما قلال لهم ene ka bo ma dudu na makan ene le ma kini ya ya leji meta o mo ya aje gwa yin imada le ene ka bi un dudu yo mo so ale ji un e bi aje o mo e ba ki ko lo yita ki pe ki bo ta ki ike ta manyu abi akobo du nga ba de akọ ma ya ko ju we ki muda chule haji ngele emda bi onye ya yake baba ko je oji pa na wattaqullah me ko jo wa alamu anna allaha shadidul iqab me anare ya ko jo ya mu na mu yoyo amu se biene ale jidu ke ji maka eji ayamu tashiriki no ojo meta gidu jo we leyin ma ja le jinu tale jinafila tale jibril ale jidu matine ko ne ki jo meta len sura nabi sallallahu alaihi wasallam ayni ayamu tashriki ayamu aklin wa sharbin wa dhikrillah ama ojo meta kidu bi owele yi ojo ojeun domo ojeun ma tini kuma eje yi omi ma tini kuma mo yi ma ngo tini kuma chare ya ojo egbalege na الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب الحج Eh, máa ká alhaji abájọ yìí gbẹ̀gẹ́nẹ̀kì ní ìyún maka ohun makadamu so alhaji ẹnẹ̀kì ní ìyún maka bá ohun ìjí ní mẹ́dù kàwé jí maadu mẹ́dù láti ní mẹ́dù láti musakkal alkelbi alhaji ẹnẹ̀kì ní maka onugunugu alhaji ṣe ilutu maka yá di yọjọ alhaji wọn yíkùmá hwá nẹ̀ eh ile aki ene ki yuma ka yidu yudu yojo al hajju baitillah ene ki yade yudu yojo ma ki baitillah ya ba eh unyo yojo de awako ma gu wa gala ma ki ni lo ya unyo ma al al al maka ya kala ha baitilla ehe we ne ke ya digi nyo jo eneke ki nujima abe ne ke ya ba amala hajj jamenu ma machi ka be machi ma kata dago bi aji alaji dago ko we ya ala alaji ngon alaji go hote ngote alaji ngonu de ehu. eh aláyé ajínú gbogbo allah ike Ọ ọ̀nà ẹ̀yìn ajì yí maka ìmájèta ayọ̀ yí ẹgbọ́ yẹ́lẹ̀ ẹ̀wọ̀n maka máa nìyí hey wẹ́kẹ̀ ń sọ máa láàájì wà àwọn sáàyè rẹ̀ mádùpamọ́ ní ojínà wẹ́dúkà sí ẹ̀lẹ̀ tó maka iná láti máwọn tó gbẹ̀kẹ́ múdù rẹ̀ lálẹ́ múdù máa múdù rẹ̀ wẹ́kà sí maka wà lọ́gọ́ ẹni gbọ́la kẹ́kà yìí wẹ́kẹ̀ wọ́n yúmọ́ka wà wọ́n kọ́gọ́ yìí rẹ̀ tó ayọ̀ yìí òun ọ̀làdú ayúmọ́ka bá akílí olílí máa mẹ́ọ́ra máẹ́lì maka máa mẹ́ọ́ra máẹ́lì maka maka tak ma ma daraja maka ma ubulo iki akini aboki dai ba mali to mo ko manya ya ngai yoli mamda biya ma tuba ba ima yole mamda muda biya uje bi ne mama da biya uje bi ne mama da biya ugu akita bada ki haji imo yi da ile jabada nko alu ki chili akugoro ki nyimaka imo yi da ìwọ̀n ọdí ilẹ̀ wọ́n rìlí ìzètọ́ alùkìsí ẹ̀ṣẹ́ hajjìlì yẹ́ ni àmọ́bẹ̀lẹ́un àmẹ́yà yílùn ààrẹ̀fà ọgẹ́lẹ́gà mẹ́rin náà kàrẹ̀ ìkàkàkà ààrẹ̀fà ìkàkàkà ààrẹ̀fà ààrẹ̀fà ọgẹ́lẹ́ mẹ́rin náà kàrẹ̀ turukuma dé tó má kàrẹ̀ wọn ìbí ilẹ̀ ma ulẹ̀ hajjì kùmà lè ma ó túkàtà ìmá dáálẹ̀ níbàá nabi sallallahu alaihi wasallama yani man hajja ana kile timaka walam yarfut walam yaftuq raja'a ka yawmi waladat ummu yana nagile timaka man hajja ana gile timaka li walam yarfut maka kilo ijukole ijagado omon to den ma do arafasu ṣeéṣe yá àgàbónú bìlẹ́dẹ́ lábẹ́nà kí á kí ni òhìlà lẹ́kùnmí lè lẹ́ta síyám àrọ́fẹ́sù ìlànà ìsàíkò ẹ̀rẹ̀ tí máa ka ẹ ṣe yá àgà kí àṣíkònú bìlẹ́ tákẹ̀dójín wọ̀lẹ̀mìyàfù ẹ àṣùkọ́lọ̀ ẹ̀pàbíẹ́dú kọ̀lẹ̀ ẹ̀pàbíẹ́dú ẹ̀kà yẹ́nì rájà à ẹni ládojú kú máa ka wọ́n yín kẹ̀yọ́ omi wọ̀lẹ̀dẹ́tù òmùhù yàá tẹ̀ fẹ́ gbá ene dugi mo yira kuma ka inawi airport ba she clean ngungun de ba na bebo kuma di maka kuma na kọlu yin kame gi hele nga ma wenyin gba ata oja ologbo ya tini ni mo nta ọkà enyi ahụ nwa alịbọkwụ nwa wunyi kò ya dị lafiya tamani ọkà yi rudanya kwa na odun dehun yi onwe tọnụ gbigbele gbẹtọ kò yé dunu àmì alu ibi òun awu àmì adàbí arrangement kàmì adàbí tó ẹkọ mi gbigbele ọ̀n ẹtọ nù yìí nílé tẹ màá kọlù yín màá wá bọ̀ ọ́n mẹ wọn nà ẹgbẹ́ tẹ kàá bà mà ẹ̀ akọlù yín bí wọn. Allahu akbar. To da ala Annabi sallallahu annabi sallallahu alaihi wasallam yani haji fe ko ne ce alhajj almabrur laysa lahu jazaa'un ila aljanna haji fe ko ne ce ma duro me dunge ne ki haji fe aljanna ma dun amma alhaji mu nuni ki do mo mai do akina aljanna ma nu jingini iji hụ ngaba dị achụ ekele kọlọ ikilọkọla alụgbọna ikido ha atị ikido ha alụji iki maka ụgwaji ọlụjujojoji eke agba ịkọ eke agba jie eke agba bibie iki agụtụlali alaji duu ji ache ngaba nele enarị aka ka enyakwu enyakwu ekwube nwelete ma anya tinye n'oji ọjọ alhaju ashuru ma'aluma haji kuma ce ba ina mu osu ehun keju mote e osu ele ma ji haji yi e a mu osu ele ohun ma ji haji yi ma ji haji utanoho ma niki si umura utanoho ma mu da ji haji utanoho e a mu osu ele ohun ma ji haji yi gba mọ́ṣù wọn lẹ́rẹ̀ dẹ́dá báyìí ni a mọ́ṣù hajji ohun ṣoṣù zulqa'ada man zulhijja man shawa daba da kaluki wa isi hadisi bukari abdullahi bin umar ba yẹni shawa oṣù yìí kàwé hun gbá òbí àlejì máa àlejì jípa oṣù yìí kàyà dábà sí hun oṣù hajji lọ́wọ́ máa ṣùkọ́lọ hajji oṣù lẹ́lẹ̀ oche eji ṅụrụ n'ile oche ke gwu nka abakwa ma chụkọrọ ha ji ihu chulele gwu eji abakwa ma chụkọrọ ha ji ihu chulele atọrụ gị m da adịghị nwechi gị n'ihi echa na ọkọrọ ha ogele na ewu arịfa ya e agwagwa taki ha ji akụkọ abụ oyi lewa ka gwe ụkọrọ ha ji gbogbo otu meji otu meta tani ohun ma atọ na ọkẹ arịfa kí ya

bí máa ná ẹni dókè káàjì múdọ̀ túnṣe oúnjẹ anyáṣe yáà ni ìní ahundu ìyàwọ́lá mú wọ́n ìní ahundu kẹwọ́lá mú kẹkọ́ ànẹ́mẹ́ hájì múdọ̀ pẹ́ oyé ẹ̀ fọ́lá rọ́fàṣá ẹ́kì wọ́n ti yá àgàbónú bilẹ̀ kẹ́dà ó yàgbà tí ó yé ẹ̀kẹ́ ní ẹ̀dà sí fún ẹmẹ́jú gbárùkọ́lọ́ hájì kẹgbẹ̀rẹ̀ àníbi sallallahu alaihi wasallam ẹni ní kẹ́ hájì ede hajji ka ono bule kere ejuli uwelule hajji a omunugun uwelule hajji a e gbele abu eli unwe cholafia e abugo eche ile bogodu unwe eche e bogodu dei unwa tete ja negala nga mali ola ni ntima ka enwo yoko ade e ona nyi ya e umuda nokotan a eni ne dagi kwefu abe ako abekene mamadan e oye ngoye to nuwo mamadanu e hanallahi

alùpùpù dẹ́ takẹ́ omi yíwù kàn ọ́yà lẹ́lẹ́ ọmọlẹ́ ẹ̀yà ẹnẹ́tìtì àmìrò hajj àbẹ̀kọ́lù mọ́mọ́ ọgbẹ́lẹ̀ ọmọlẹ́ ẹ̀yà kàwọn àtìtọ̀ àmẹ́yà ẹ̀rẹ́ máa dóre wẹ́hà ẹnẹ́tì wọlé yẹ ọmọ nobilẹ́ torí wọlé yọ nobilẹ́ kété màjá tẹ́ni nìwú yìí ìmúdé ọ̀dà awẹ́rẹ́ àbàpà má tẹ́ni wọlé ọ̀nà tẹ̀lẹ́ mi wọlé yọ nobilẹ́ má tẹ́ni nìwú wẹ́ kẹ̀tsọ́ nẹ́kẹ́lẹ́ wẹ́ mọ́tsàkà nẹ́nẹ́kẹ́ akó yí ẹnu ẹnikẹ́ agbọ́ yà fọ́lé onubule m dado lewu nọkọnu onubule do lewu maa gini he onekele enegi agbọ ya enu ya nkwala onye gbawane uwe onubule onubule gbawane ma onu tega nke alu ate ate n'iyi ate ma ate na ate a a sọlá sálàmà ẹni onóbulẹ̀ dúkì mọ́lá ń dúnú ọkọ ajọkọ̀ mùsí ìzìnà àyà ti dọ́mọ̀ inú ọ̀nà ńlá gbogbo kò nẹ̀ má dọ́mọ̀ ma má dọ́mọ̀ ké ọmọ ayà àtàwọn kì á dúnú ọkọ kí dọ́mọ̀ báyìí ni aṣọ́gbàhùn sí ni kí dúnú ọkọ aṣọ́gbàhùn ọ̀nẹ̀kẹ̀lẹ́ àbẹ̀ àkíní òkèkélé tiɛn ka bee ki ma dɔ mɔnu ama wo nu bile nɔ dake ado ne kɛlɛ nɔ kɔnu bi ado nu bile nɔ kɔnu wo nu bile do nu bile keji nɔ kɔnu edagba ti ye iye hɔ gbɔ kiyɛ ni ŋun si wɔli ya ɛlɛ ɛ ani wɔli yi ani wɔli ya ŋun si wɔli ya ɛlɛ ŋun adɛ lɛ nɔ ŋun adɔ ma nɔ kɔ ma kɛ akɛm dake alo iya ka ɔkɔ yɛ keya ɔkɔ ma wa ɔkɔ ma wa ne ba ayi lɛ inu yi nu wo do ne nɔ kɔnu kɔnɔ kɛlɛ adɔ dɔmu nu nɔ kɔ yi takume jomole wali oyo te wali yundomo kale wataun kadomo ma taun kolu agito oyo mi biene igba iyoko li maka imi ma anya dore awere wete ka aba imi to alhamdulillah me ayre ne jomo ke lojo kuma o ke le ti gogo gije a ko ti ba kunu mi se abi akoko ti benje ma ni se alhamdulillah me ayre ore oyo kuma onye lafia ma ayre le dore we dị haremi ene dị haremi me dị ukol haji ma do ra were yi are me lei dago nu ayore lei wane anabi sallallahu alaihi wasallam ka hadisi ala ka ka gide ele tiba kitabul haji bulugul maram ele hadisi ni e, ye ne ne ki jal muhrimu ene ki di haremi la yankihu wala yunkah ike e kwara nga kuna anyeju e bekee gba ka emegharị emegwo ya ne emegharị emegwo ya ne kọla akịtọ na anya igwe ekwunu imada alen mada ma ka harị midola ebe a elulu obele duu ka ya bọchi akwụ na ana ebe a ma akwụkọrọ ha ji enyere ọnwụ algide eh uwe ma ka keke yu ibe gba wunyi uwe dị ọmụ maka yọmụ mena m ya ne takụ m ewepọtụ egbere gbe

meka ka ya ni ijabu ya choi airi airi ukpokpo amele ka meche mi chogele ka meche ngunu yin eche maka ka meche koi ile kete ebo yo ga do tali yana be oli mi ngero le nyacho abuku majuma ka mama onaji uma ene kisukola yana ya yana yi ene de maka kolo ma onaji mahmudu tuna ojo akini hi wala rafata ina ina abutabu jini wala fusuko inu kọlọ ẹ̀fà e bí ẹjẹ ní ẹwàlá jìdá alàfin hajj iya náà rẹ̀ rọ hajj ní ina rẹ̀ rọ hajj ní ẹnẹkẹlẹ́ka ìrẹjú kàyà tòlùgá yé ni ọ̀là máa rà bọ̀ ẹjẹ onu ga ma ama akacha eke oyi eru na enwe dago abere ele nwele ruhu iba echiri nwe ọgwụ ngwa kwụ nke sori enekwu nwe echi ele nwe ya agwụ ngwa sori tọda ama alụkamisa aba na ebicha chiri ọnwụ wee nwụchu na ebe anyị nela agwụ ewe anyị enekwu echi enwe iyi agwụ ngwa nụ nwa aka ahụ eke awa

im tatubi eda ngom de ngom de marubi ataka nere ngom akere ejema eh, eh, kukam yere na ya kangere oya we kujo udu kujo udu eli une dagu yere mwi ya ahụ ya ho ya Abe abene lechere pe gi ho mere nrudu hui onwo si ni gwele lewa ku eke sori weke sori oje ki manye do fun wa mo hmm. mayu maka mararon mararon ma jujan abo agala mda yo ma chola ma kata ma ju be ba yo mararo jali ni be ba je jada abo nigerian nigerians gabadia ami afrika na lele jicho ihai jijinga manene hii maajara ro maaja juja takuma obu maiba uwi odo odo kile wudu ka ba kodo meji kile wudu yi chunga buka nyano igbuto makalo yi manyani ti makalo yi ami substance kuma kuma neani o manea maumamu ma ya ole mmụọ anwụlama ma ahụmakwa amụma bụ naijiria eme ịmaka iyi ma ahụmamụ ma ahụmakwa enwere aka gịrị ebe vidiyo ndị ma ahụmamụ ma ahụmakwa chọkọ naijiria mi ma jobelebele jobelebele amena ologwu egwu nkụ ogo ma dị ọma koyi ma dalọyi laivu ma dobe ma dobe ma koyi ma reteta ma mama mamakwụkwa amụ na achọla m ọkada ma akụ ma na-enye iwa ma arụ yi maja ma na arụ ọdọgịla egwuri ma ha na ma ha mere n'obi agha tụdị abịa ụbọchị ụha marọ ụlọ obi ile na ma alịlị ha ma obi lodu nye nwa ajọ ụmụ atagha ma akịchịla ekwuna ekwuna amale ụmụ atagha ma akịchịla ekwuna na so arọ ọdụ maka mara arọ ma jụja wa ma tefa alụ min khairin ẹ̀hùn dúkù mẹ́ṣe jùmúdẹ́ ẹ̀yàn

turu ka ino la oli e ma mola me taletan e ready ke ti haji tan e bolene gbe yurdun de oko ogu ki ade ku maka lo ya okole ichi mutu ngeto eh ya oko bo ziara tiri na mi bo ki anyo ki maka ku nigeria mi na bi bo ti ale abi bo ti le africa an uja na sudan ọmọ makọmọ dábà lójú omi tí maka lọ lẹ́jírọ̀ tí ma ní ma ní kúmà lọ ẹtí ni rọ̀kọ́ ìbọ́sì ẹtí kánù ẹlílẹ̀ na bẹ́ẹ̀kì ṣe lẹ́ máa lè bọ́sì máa kọ́ ànìdọ́ bá ń àbẹ́ẹ̀kù máa tọ́kọ̀ torú máa lólu wéwé yọ́nà dáma wà náà dé yọ́nà máa ṣàládìí ká mutu mutu mwadi gelule mayomo mayomo ma kutane ma ma kunyo kujaji ma ma kudaba airport ma ma kudaba ajo seaport ima si airport nga ma wage nungu seaport ma kama yane gen ma ya haji ti ma oda di ngolo moda bi omo tole yuros moda ma kudaba ya

maño ko kedu ci ko mota ga da biuni o tilang ji ko kole ki dole e ma no ki le tan ki mu do ko bu ki tingene e ma kini kolo haji e mo la ke ci kolo haji tan to imus ke ji zabu ma ro ko ko e ba ma o ko ko ra ma yo mo ma ja do ko ma ma ru tola o ko kedu sa se to ga ne ke kedu kedu le ngi ni ke tinela ma do ki le mu ma chen ke ye po to mo le do ọkọ méjì gidẹ ẹ mọ́la ọkọ méjì ọkọ ẹ̀kẹta kẹ mọ́la ta ma gbálùkù ẹ̀ tí ẹ̀ nẹ́kì mọ́la ṣẹ́nkẹ̀ na mi ìyáàlì uye ń kù máa jẹ tákẹ́dọ̀ yóò yín kébí máa pamán tẹ́rẹ́gbà kọ̀gá wa ẹni dúkìá aṣọ̀gá ẹ̀hẹ́n mẹ́mọ́ kékeré mẹ́mọ́ ló kuma webi bara take do junyi maine kwa kune niki okola meta ine tama doa kene ki mola haji ate taw majon beke mola haji dan kuma tafa watazawadu mola haji memwengi kumeme une fa ina khaira zadi takwa engu engi kuiko ne yo ane dola iki atoba fa kuchaka sukoyo yenwe noko yengalu e ngomu koyo ngodu pe pa emdalu ẹnukọ̀ ọjọ́ alú ẹmánukọ̀ ọjọ́ alú ń tẹ̀ ìmáka kẹgbé ìjùkọ́ ẹkùnátẹ́ ẹgbàdú abúnátẹ́ ẹgbàdú ẹpàdà sí ìgbọ́dà jìdá abẹ́bà ṣubú abánilẹ́ torí ìmáka una ni edu nepa ẹtí ni komina ẹkomina ṣiṣẹ́ ni ẹgbọ́n take agbero ra lele e ka pada ti teje o iye o gbe ki bimu te ka pada e ti to gbele o da ti ta ki bimu ene ki wa ki haji ikani we kula ola bolu biti biti biti biti tako yo je egba ko ma ya shi haji ya pa shi ko egba ko ma ya ro ma ya ro oyoyi ala ala awel ati tu yace da kitabu ya yake amune ajiro da ci labbaik allahumma labbaik labbaik la sharika lak labbaik ego weyi haka Allah tabaraka wa ta'ala inihi en kinyo tulikumene dola ti maka sukoyo watakuni ma atuku imi kujojo ya ulil amegume nibe. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم

ine ke kwi maka onye kemali kano kemali lagos kemali abuja ihe oge nele kichu na ole tabali tabali yi omonge chane ya ni ke nya kwona mo tudale yo mo amenwe ke na oti e uko a aleju scale of preference ẹwùkọ ya na abalẹ̀ ọmọ ẹ̀yà ti choice yìí ọmọlẹ́yìn yìí ẹ̀yà lóòkà na ẹ̀yà pọ́nà òkà opportunity for god yìí àbẹ̀bíjá rẹ̀ ẹ̀hẹ́n tọ́ ẹ̀là anyhow kẹ̀múgbá yẹ pọ̀tùjọ ẹ̀yà kúdàbà tí ọkọ̀ máa wọ́n ó yẹ ẹbọ yìí kìbọ̀bọ̀ sí kọ́rọ̀ yìí

alùkì alùkù náà náà dẹ́wù jẹ́ bọ́ọ̀lì ohun ẹ̀rọ kọ́hùn ní ẹ̀rọ kọ́hùn ra máa mẹ́wẹ́ lébẹ̀l pàódù ẹ̀ máa ń yá ma máa rẹ̀ tákàdá kẹ́ẹ̀ẹ́ dùkílẹ̀ ẹ̀wọ̀n kẹ́ẹ̀ẹ́ àgbà ẹgbàdùn máa mẹ́wẹ́ lẹ́dùá hajj camp ohun gbà

kíkọ̀tù máa mẹ́wọlẹ́ máa mú ṣàbúkìtì pẹ̀kù máa ṣe kú ẹ̀yà wá ìgbélẹ̀kẹ̀ ẹ̀yà náà yọ̀dó dáa tágàdá mà ní kíkọ̀tù ìmọ̀ ìlú kàlíọ́kú ẹ̀ ẹ̀hùn mà títí ní akọ́dọ́mí ibi ẹ̀yọ́ ẹ̀ àgbà ní títí ní kíkọ́ mọ̀ náà dégádé wẹ́ tó yẹ̀ ṣe ní ọjọ́ àti ibi ẹ̀nà ọmọ ẹ̀ntẹ̀ ọmọ ẹ̀tí ni ilẹ̀ ọkùnmaka an tẹ́pútẹ́ kò fọ́júlá mi rọ́bìkù àtúlẹ̀kúgbọ́ ọjọ́ mẹ́mẹ́ ní kété ni amẹ́rin ikú mẹ́mẹ́ ẹ̀là mẹ́ẹ̀nẹ́dáwọ́nyí ẹnẹ́ka lọ́pàá maka faiza afaktu min arafatin ẹgbàdúkù mẹ́múchíkọ́ àràfá eh mẹ́múchíkọ́ àràfá bá fọ́síkúrúláha inda al-mash'ar al-hara mẹ́lútí mash'ari òjí ma kú mẹ́yìn àṣàrí ọjọ́ ngbùdọ́mọ̀ muzdalifa ma náà ṣíkú àràfá àràfá ìgbàkùnmáwé àràfá wee ya emenye ekwute gị anị ene ya emenye ekwute gị anị ogele ma ejo gbogbogbogbogbogbo waazi a na-alụle ini a na-achime waazi ogele ha na-alụle a na-alụle ogele ma egbo egbowa oche achọ ma nemira sho limamu yake acho masjidi kaaba yi sho ngacho ngamu no molen en yake atogbo gacho wile en yake shi muftil am agbo ya mi mali mi jana saudia ngacho mole en yake agbo ya mi mali mi ohun lawo mo ya wa ti kutuba yi e o leti ami sudeisi ami huzaifi ami ginegine ka agboduma kuma mahirul okaili kuma shi imamu jimaka yi egbo akini manya togba okolo haji ngamu ne kọlọ hajji mẹ akalo tugbe gidẹ mẹ akalo ka ya ce amulumamu maka ma na ọgbẹlẹ ọwọ ma na ma ji ce masalaci ẹni eki ekechago ya mi ma lemi ohun aka mu na rubi ma ya da mu na ṣe kọlọlẹ so ma yọ azuri ọjọọ ọjọ arẹfa ma yọ alaasari ṣe eyeyi ohun ma wúdà ma tọ ma wọ ilẹ̀ kojú mẹba tọ akọgbàlẹ́tọ́gbà ló bá arẹfa kojú mọ wẹni kékeré kẹ múlẹ̀ ule ka enye mụ alụ agbaghị oche alkeli ka enye mme nga masalachi iki dị muzelifa yi wee ma ale nga mụnụ rụrụ ahụ egwu taka olukiti nyane taka ma aki magribi ishe mebe a mati na kede arafa gị ọwọ magribi bi achị ọwọ magribi mefa ishe anyị mee meluti muzelifa me enye achị taka olukiti nyane medi arafa gị meli tumoto eluti e muzelifa enyi muzelifa

ọ̀rùdù mẹ́ múzẹ̀lífà mẹ́ jẹ́ yìí mẹ́ ọ̀rùdù ṣe múzẹ̀lífà mẹ́ mkọ̀ mẹ́kó ulẹ̀mìnà mẹ́lò alùkùnmá ṣùkọ́rọ̀ hajj nìrẹ̀ yẹ́nì hí fẹ́ìdá fọ́tùmìnà àrọ̀fá ti mẹ́mú ṣíkọ́ àrọ̀fá fọ́tùkúrùláhà mẹ́gbọ́nyà rẹ̀ ọjọ́ ìndẹ̀lmẹ́ṣẹ́ àdìlhàrá gbogbo kuma adọ́ mẹ́ṣẹ́ àdìlhàrá mọ́mọ́ṣẹ́ múzẹ̀lífà yìí wadkuruhu kama hadakum mẹ́ṣẹ́ àríyá ọjọ́ na yọ mẹ́rù tọ́nà ọkọ̀rọ̀ hajj kàmẹ́ àǹfààní kame ya tulekide huma kame de yobu kuma ce wa in kuntum min qablihi ima tal ko yoge ko la haji ngume ne ba dogba dogba le min ad-dallin ene lamace subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk